العالمين والصلاة والسلام على أشرف المرسلين ثم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ونفو الله سبحانه وتعالى أباتي وتنجكي أقعد يراوني وراتيني في رمضان تيودي يوم ودي لك جيه nínú oṣù kẹsàn-án tí í ṣe oṣù rọmọdọ́ọ̀nì náà nígbà tí jíra nabi sallallahu alayhi wa alihi wa sallam tó di fourteen forty two abẹ́lọ́hùn nínú àánú rẹ̀ bíbi láyé wa di ìgbà tí a wà yìí ọlọ́run má jẹ́ kó jẹ́ okùnfà orí burúkú fẹ́ nìkọ̀ọ̀kan wa abẹ́lọ́hùn fún gbogbo àwọn ọmọ ìyá wa ní mùsùlùmí àwọn tí wọ́n tún lọ lálẹ́ àná àwọn tí wọ́n tún lọ lóòrọ̀ yìí ọlọ́run bá ní ṣàforíjì fẹ́ni kọ̀ọ̀kan wọn ọlọ́run jẹ́ kí àtúbọ̀tán kó wa wa náà dáa àti gbogbo ẹ̀yin olùkúnlọ́wọ́ fún ètò yín ètò wa ọba aláàánú tó fi omi àánú sí yín lójú nítorí pé ń bẹ ẹnu ẹlòmíì tó ṣe pé náwó lórí ètò yìí tó yẹ pé tó jẹ́ pé òun tá a fi ṣẹ̀sìn rẹ̀ ni ó ti fẹ́ tó níhun tó yẹ ṣùgbọ́n tí wọ́n wò pé báwo lòun ti fẹ́ ṣe mẹ̀mbábẹ́ àdìsí ànábì sallallahu alaihi wasallam tó sọ pé la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu so lábẹ́ àdéhùn yìí lòun náà tún ṣe wò ó pé kò ní da kọjá pé àwọn kan ní ọmọ ṣiṣẹ́ dáadáa àwọn kan mọ̀ wá hùwà burú ẹ̀jẹ̀ kárí nínú àwọn èèyàn tí ọmọ pè wọ́n sí dáadáa àbẹ̀lọ́ nínú àánú rẹ̀ gbogbo dáadáa náà tí oníkálukú wa ń gbà tí a fi ń pè yẹn sẹ́sìn ọlọ́run wọ́n sẹ́lẹ̀ ìjà bá mi tó lé lọ́jọ́ gbẹ̀ndì àlàkèyà mọ́. àwa tí a bá tún fẹ́ẹ́ wa tí a zero five one zero three one seven nine alihuda islamic development foundation níjà east bank òun ni àkáǹtì tí a pè síta yìí lẹ́yìn wá gbà náà gbogbo àwa tí a tún fẹ́ darapọ̀ mọ́ wa náà àbẹ̀ lọ́wọ́ nínú àánú ẹ̀ ọlọ́run yóò pèsè fún oníkálukú wa. pẹ̀lú àna ọlọ́run àkòrò ọ̀rọ̀ wa ní òrọ̀ ti èní òun náà ni anahayu ani ìtìyánilẹ̀kọ̀ kìhání wàlẹ̀ àrọ̀fíì eléyìí tí a pè ní ìsínilọ́wọ́ kúrò níbi àyẹ̀wò ṣíṣe ìsínilọ́wọ́ kúrò níbi àyẹ̀wò ṣíṣe òun la pè ní anáyú ánìní ìtìyáni alìkèhání wà arọ̀fíìn òun olùbánisọ̀rọ̀ ọmọ bá ní sàlàyé ìbéèrè tí a wá ní fún wọn ni pé àwọn wo ni aláyẹ̀wò àti ọ̀nà tí wọ́n máa ń gbà ṣe bákan náà sì ni pé kí ni ìdájọ́ ìsìláàmù lórí rẹ̀ òun ni wọ́n mọ̀ bá ní sàlàyé kọ́lọ́hún kọ́ bá ní kún wọn lọ́wọ́ bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه وكل من تبعه بإحسان إلى يوم الدين أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ọpẹ́ àti ẹ̀yìn àti ìtọrọ ìkẹ́ àti gẹ̀fọ́n nàbí wa muhammad sallallahu alayhi wa sallam abẹ́lọ́n fún gbogbo àwọn àlùfáà àti ọkọ ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run àwọn tó ti bọ́ sálì kìyàmà nù ọlọ́run bá kí wọn ọlọ́run bá gẹ̀ wọn àwọn tó ń bẹ láyé ọlọ́run àtúbọ̀tán àwọn ọlọ́run jí kí ọ da àìní da ọlọ́run fi gbẹ̀yìn alámọ̀rí wọn àti gbogbo mùsùlùmí tó ti dúró tọ́ gbogbo àwọn tí ò dúró tọ́ náà ọlọ́run dákun mọ́sá àbáwá sànù wọn kí gbogbo ọjọ́ sórí ayé àti alkiyama. àmín. sọ innahu waliyu dhalika wal qadiru alayhi innahu ala kulli shay'in qadir ọlọ́run àbẹ̀wò mọ́sá síbẹ̀ o. níbi tí a ń lọ léni ọjẹ́ agbami kan tọkẹnu díẹ̀ tí ó sì wù wá kólúkúlùkù wa ká bara lẹ̀ àtẹ̀mí tí ń sọ̀rọ̀ ọlọ́run kí ọgbà iṣẹ́ yìí náà lọ́wọ́ wa ẹ̀yin náà tí ẹ gbọ́ ọlọ́run kí ọgbà lọ́wọ́ tí yìí náà kọ́ wá sí lílo àwọn tá à ń gbọ́ yìí ọlọ́run kò ṣe é nírọ̀rùn fún wa ohun tí ọlọ́run ọba dẹ́dàá tí ọ̀sọ́ ohun tá à nẹ́bí ọ̀sọ́ ọlọ́run mọ́jọ tẹnu wá jáde o. gẹ́gẹ́ bí àkòrí tí wọ́n sọ fún wa pé anahayo anis ìtìyánil kìhánà wal arrafin ìsínilọ́wọ́ kúrò níbi káti ẹ̀ pé anilki hana gangan pé ìsínilọ́wọ́ kò ń bi ìmọ̀ sí àyẹ̀wò àti mímọ ọlọ́ba aláyẹ̀wò ajẹ́ pé ẹni tí ń ṣe àti àwọn tí wọ́n lọ ń bá wọn la fẹ́ bá sọ̀rọ̀ pé kí lọ́lọ́run ọba dẹ́dà wa sọ nípa ìmọ̀ wa kọ̀kọ̀ àyẹ̀wò tá à ń sọ yìí ó yàtọ̀ sí àyẹ̀wò ẹ̀jẹ̀ ó yàtọ̀ sí àyẹ̀wò báwo lọmọ jókòó nínú oyún torí pé iṣẹ́ tó ti parí iná ẹ̀ ní iṣẹ́ ọmọ tí ń bẹ nínú oyún iṣẹ́ tó ti parí òun náà ní ẹ̀jẹ̀ tí ń bẹ lára ohun tí ò fi jọra wọn nìyẹn ṣùgbọ́n ohun tí ò tí ì ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ń wá káàkiri àbí ohun tó ṣẹlẹ̀ tí ò sí lárọ̀ọ́wọ́tó wọn lápẹẹrẹ nìkan fẹ́ rìnrìn àjò àwa nìkan bó wò ó sínú àjò tó fẹ́ lọ ní ọ̀dà tà pé iṣẹ́ yẹn ò tí ì wá sí ṣíṣe bẹ́ẹ̀ lẹni tó sì fẹ́ lọ gbé lọ́rọ̀ kò sínú ìlú yẹn òun náà ń bẹ ń lu tí ẹni tó fẹ́ rìnrìn àjò náà wà ní tọ́bajẹ́ kó bá ti wà ń lu yẹn tẹ́nìyẹn ti wá lọ bẹ̀ tẹ́nìyẹn wá béèrè ìmọ̀ràn pé tọ̀ báwo ni ìlú yìí rí tí èsì pé yọ́sẹ̀ dàn kankan lẹ̀ kódà àwọn irinṣẹ́ tó pọ̀lọpọ̀ ó lò kìí ṣe irinṣẹ́ tó náà dé lu yẹn rí kọ́ àbí tọmọ ohun ti ń ṣẹlẹ̀ àbí nǹkan kan tiẹ̀ wá nù wọ́n gbé nǹkan kan ẹni tí wọ́n lọ bi kò sí ń bẹ̀ kò sójú ẹ̀ ńgbà tó lè wọlé àfàwọn amọ̀kẹ́ ń gbọ́rọ̀ ni hmm. kò sí ń bẹ̀ tá a pé ṣègbó sójú ẹ̀ láàfin bí ọ́ àwọn tó tún lè sójú náà sẹ̀rí àfúlámù òkè àbí wọn torí pé àwọn àlìjẹ̀nu àìrí wọn àlìjẹ̀nu lè bẹ́ẹ̀ yàrá mi tí wọ́n ti gbé nǹkan kakọ́kọ́ bá ibẹ̀ yẹn wọlé kọ̀kọ̀ ìmọ̀ tọwọ́bọ̀ kọ̀kọ̀ nípa kádàrá nípa ìbùbù tọ́lọ́ ń bù mẹ́dá kọ̀ọ̀kan ìmọ̀ wádìí ń pa rẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ ó pe à kí ló wá yàtọ̀ láàrin ẹ̀sìn ẹ̀sìn lọ pé aláboyún á wàá béèrè pé sọ bí tí wọ́n fi fi scan ya tí wọ́n fi mọ olórí ibú àtolórí rẹ̀ nù wọn. níbo ni wọ́n ti fi scan mọ olòṣì nínú ọmọ àti olówó abẹni tí ó ga abẹni tí ó kúrú abẹni tí ó ga abẹni tí ó kúrú ni wọ́n ti fi scan mọ́ níbo wọ́n ti fi scan mọ ẹni tí ó kú lórí àti ẹni tó rí rè ó pé níbo ni wọ́n ti fi scam ẹni tí ó pẹ́ láyé. àtẹni tí sẹni tí ò ní pẹ́ àtẹni tí ò ní pẹ́ láyé. ẹni tí ó dúdú àtẹni tí ó pupa. àti ẹni pé dúdú àti pupa nígbà míì nígbà jẹ́ pé nǹkan kan tí gàgà ń bẹ lórí rẹ̀ òun ọmọ fi ra aláboyún nù yẹn yọ kẹrẹ ajé kí skin yẹn kó clear way ló fi jẹ́ pé ẹni tí bá wọ́n tẹ̀ láwọn obìnrin lọ ẹ̀jọ̀ mọ̀ wò nínú fídíò báyìí tí wọ́n ní orí pé gẹ́gẹ́ bí a ṣe ń lo microscope fi wo àwọn ẹ̀dá ọlọ́run tó kéré tá a gbé nǹkan sójú tá a fi wò just like that bẹ́ẹ̀ náà lélẹ́yìn wa ká gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ kan ṣùgbọ́n àwọn táwa ń sọ yìí tọ́lọ́mọ ọba adẹ́dà tó kílẹ̀mù kóhùn nìkan lòún mọ̀ nínú alukohan nínú ayé ọlọ́kàn ọ̀jọ̀ kan tá a padà débẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìbéèrè àwọn lápè ní adágbígba gan àwọn lápè ní aláyẹ̀wò torí pé ọ̀rọ̀ yìí máa dàrú débi pé áàrínú mùsùlùmí báyà ń tọ́gbọ́ lárúbáwá a lè kó kéwú ṣùgbọ́n ọ̀tọ̀ ní kéèyàn gbọ́ lárúbáwá ọ̀tọ̀ ní kó kéwú ọ̀tọ̀ ní kó jẹ́ onímọ̀ torí pé gbogbo mímọ̀ tá a bá ní tí ọba ti jẹ́ kápáyà ọlọ́run ọba dẹ́dà kìí ṣe mọ̀ torí gbàtọ́ ọlọ́run ọba ń sọ pé àwọn onímọ̀ ni ó ní innama yakhsha Allaha min ibadihi al-ulama ó tún wọ pé èyí yòówù nínú mọ̀ tí ọba ti ìmọ̀tá abá ti mọ̀tá abá ti fi ṣiṣẹ́ òun náà ṣe ilmu àìmọ̀kánni torí pé ọ̀mọ̀ tí mọ̀ yẹn bá ń bẹ yóò mọ̀ lọ́wọ́ bá tó da yóò mọ̀ àrà tí mọ̀ dá yóò mọ̀ ohun tó lè ṣe pé àìfìmọ̀ yìí ṣiṣẹ́ ewu ni lórí òun lálkìyàmà. àwa ní ọ̀pọ̀lọpọ̀ tó ń bá ní alkohan adágbígba àwọn káàsẹ́ni ti ń da owó ẹyọ ni bó ti jẹ́ pé nù mùsùlùmí náà láàfà àwọn ti ń lo owó ẹyọ náà ń bẹ nù wọn. níta bá ti ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yìí wọ́n sọ pé àwọn tí máa ń lo nǹkan ẹlẹ́bọ ni wọ́n gbà lérò gbogbo yín á padà ó yìí ó alukohan àwọn tó ń pè bẹ́ẹ̀ wọ́n ta pè ní kohan yìí jẹ́ tó jẹ́ ti ọ̀pọ̀ tá ń pè ní jamu fún ti ẹlẹ́yọ tóun jẹ́ ká inú kan àwọn adábìgbà àwọn aláyẹ̀wò aláyẹ̀wò fortune tellers òun náà ni ẹni wo ni alẹ́dí yàtọ̀ àtọ̀ al-ikhbar anilọ kahidat fi mustaqbal saman gẹ́gẹ́ bí àfàwà tó ní tírà hadiyu sari sẹ́rọ̀ bukhari àbí lisanu arab ti ibn manzur bọ́n ìsàlàyé àgbàfà làwọn eléyìí tọ́jú pé ní tí ó sàtakùn lénìí o ò lè jó ní mímọ̀ láì lo àwọn tíra wọn pàápàá jùlọ pè dé lárúbáwá wọn lòun náà ní ẹni tí ń ṣe kíni tí ń gé fún information pé àwọn òun nímọ̀ nípa ohun tó pamọ́ ohun tí ó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ kódà nínú àkọọ́lẹ̀ bíi àwọn jọ yé wa pé òun náà ni màá yóò kúbẹ̀rù bí màá sàyẹ̀kùn àwọn wáyé dẹ̀líìlì ṣẹ̀rìí òun náà lẹni tí ń sọ nǹkan tí ó ṣẹlẹ̀ tí ó sì jẹ́ pé ìtọ́ka kan tẹ́sìn gbà láyè ní fi ń sọ nǹkan yẹn ọ̀jẹ́ ìtọ́ka kan tí tẹ́sìn gbà láyè ní fi ń sọ ohun tí ti ń sọ. bákan náà alkahin ní tẹ̀síwájú náà òun náà ni wọ́n mọ̀ lo kálímà kahin níbi tí mo fẹ́ ká gbọ́ yé pàápàá jùlọ ẹni tó bá jì sọ́fìn rẹ̀ kọ́mọ̀ pé kọ́ sọ pé ẹ kìí ṣe káyínù lẹ́yìn ọmọ káyínù nìwọ náà aláyẹ̀wò nìwọ náà ohun yóò tó lè mọ lò tó gbogbo oríṣiríṣi ohun tí wọ́n ń lò níwọ̀n bàtà ìbágbà wa la fẹ́ ká yanjú kọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ọmọ pa àkú ní kèfèrí kí ilé yé bàjẹ́ kí ayé àwọn èèyàn yé bàjẹ́ pọ̀rùn wọn yé bàjẹ́. tẹ́lẹ̀mà alkahin wọ́n mọ̀ ṣe ìtìláàkù rẹ̀ alẹ́ arọ́f lórí àwọn tó ń pè ní arọ́f arọ́f ní bí àwọn tí wọ́n bá jẹ́ pé nǹkan sọnù ní ẹ wa wa afẹ́ mẹ́ni ó gbé níbo lọ́bọ́ sí àwọn ní arọ́f látara ajá nǹkan mà wọ́n wá ní wòlẹ́bí ìyẹ́dẹ̀rúbù bilhasọ̀ àwọn tó máa lo ọ̀pá á rí i pé àwọn tó jẹ́ bí àwọn tí wọ́n da owó ẹyọ àbí wọ́n máa dọ̀pẹ̀lẹ̀ wọ́n ní àwọn bí o ṣé báyìí tó máa fi yẹ kí ni ẹ̀ tó máa fi yí ipò torí ìpìlẹ̀ wọn nìyẹn tàbí wọlmùnẹ́jìmì wọlmùnẹ́jìmì àti àwọn táwọn ń wúra wọ̀ tó sọ pé ìràwọ̀ tí ń bẹ́ ń ta nígbà báyìí ẹ̀ záàlì mustari atọ́rìd ẹ̀ gbogbo àwọn bẹ́ẹ̀ òun ló bí àkódà wọn sọ àwọn orúkọ yẹn ló ní í ṣe pẹ̀lú àwọn òòṣà kọ̀ọ̀kan irú ọjọ́ sátidé lọ́jọ́ àwọn tí ń ṣe ọjọ́ yẹn làwọn pè ní ọjọ́ saturn láti ibi tó ti nìwá lọ́dọ̀ àwọn tó jẹ́ àwọn ìbò táwọn náà ń lorú rẹ̀ láwọn kò fáwọn tàná ló fi jẹ́ pé ọjọ́ sátidé yẹn àwọn tó alágbúrú nínú mùsùlùmí náà tí wọ́n rìn lóko bẹ́ẹ̀ wọ́n sọ pọ́jọ́ yẹn mọ́ sa ohun tó ń pè ní àyọ̀bọ́ ìbáyà tó máa fẹ́ tú ọkọ̀ àtayáká àbí wọ́n fẹ́ sàkàsí ọjọ́ ìwọ̀n ọmọ ṣe torí pé àwọn ohun tí ọ̀dà yìí ni wọ́n bá dá òwò papọ̀ látara wọ́n ń wúrawọ̀ pé ìràwọ̀ owó ní bẹ́ńta kódà wọ́n mọ̀ sọ pé aṣọ báyìí làwọn gbọ́dọ̀ wọ̀ lẹ́nì torí pé ìràwọ̀ ọ̀tún ní ohun tó gbé nì ó yóò tí yẹn lè mọ lò kódà kéèyàn jẹ́ pé yẹn gbé àlùjọ̀nú sínú ògùn àbínú àwo làlùjọ̀nú yẹn wà ń sọ̀rọ̀ ọ̀hà rẹ̀ sì àlùjọ̀nú pẹ̀lú àwọn nǹkan kan ọwọ́ akíkù rẹ̀ kódà ìbá àjẹ́ àlùjọ̀nú mùsùlùmí àbí kèfèrí òjò kírun èyí tó jẹ́ mùsùlùmí náà òjò gbọ́wọ́ àti torí pé ó lè fẹ́ di mùsùlùmí ọ̀hà rẹ̀ sì rẹ̀ ayọ̀wọ́ náà lùkọ́ tọ́lọ́ tọ́lọ́ kìámà wọ́n bi èèyàn àtàlùjọ̀nú àgbàlùjọ̀nú lè pé kílẹ̀ tó fi sin ọlọ́run ọba adẹ́dà torí pé àlùjọ̀nú ẹ̀dá méjì tó wúwo jù tọ́lọ́run ọba sanafurugu lakum ayu asaqalan ní èèyàn àti àjànú ní àyà ìtọ́nà ọba ń sọ fún wa náà pé ma khalaqtul jinna wal insa illa liya'budun. naam pé èèyàn àti àjànú èyí yóò tẹ́yìn wá lè máa lò ń bẹ̀. kò ni ẹnìyẹn nínú wọn náà lòun náà wà. àwọn tá a pè ní àrọ̀fóòn àbí àrọ̀fà tá a padà débẹ̀ nínú haditha nabi àwọn náà ni ẹni tó bá jẹ́ pé yastakhriju al-wuqufa ala al-mughayyibat bidarbi min fi'lin aw qawlin ẹni tó náà bá ń lu ọ̀nà kan bóyá iṣẹ́ kẹ́ni ń ṣe kí fi ń sọ pé àwọn nǹkan tó pamọ́ àbí ọ̀rọ̀ kan ní sọ ẹlẹ́mìkan lè pé gbólóhùn yá ó lè kọ́ yẹ̀ là. omi náà lè ṣe nǹkan míì ó lè fẹ́ ọwọ́ fò gbogbo yóò tó lè sin arọ́f kọda kọ́dà ilé ìta yìí afọwọ́ ibn hajar al nínú bari àwọn gbé jáde bẹ́ẹ̀ pé àwọn àgbà afọ àtànẹ́ni o táwọn ò sí irú ẹ̀ rí lórí a afọ àlérè àwọn àti ẹ̀pẹ́ta la jọ nínú àwọn yẹn imam maliki owó yẹ pẹ̀ ahmad bunu yẹ pẹ̀ owó kò wo tẹ̀sùbá kò di kùránì fọwọ́ ìmáàmù sáfì yóò ṣe é rí àbúrò àníbà ò ṣe é rí kódà gbogbo wọn ni wọ́n kọ̀ǹdẹ́mù rẹ̀ torí pàwọn ti kà sí pé ìjà àfa ni kò ní jagbajàgba lọ́wọ́ àwọn tó wáá já àfa lánàá tí wọ́n lámìlaka nínú mímọ̀ àwọn ò mọ nǹkan yìí wọn ò kọ́ ọ kódà wọ́n tún sọ ni pé ẹni tí máa ń ṣe kì í ṣe mùsùlùmí nínú àwọn ọ̀rọ̀ wọn nígbà tọ́pọ̀ gbà. gbogbo ẹni tó bá tí wọ́n sọ pé mọ látara nílò gbogbo àbálùjọ nùkà dòwò tí rí gbóhùn táwọn tó ń wo òní káwárí ọ̀nà tí wọ́n mọ́ fi gbà fi wo sẹ́yìn ọ̀nà tó pọ̀ díẹ̀ ni ẹ̀rìkì mo ní á lọ díẹ̀ ká tó wá gbọ́ síbi pé ọ̀nà wo lè gbà fẹ́ di ẹni tí ó di ẹ̀kọ́ ọlọ́run tí ẹ̀ máa ń ṣiṣẹ́ yẹn kọ́lọ̀ mọ́ sí yín bẹ́ẹ̀ kọ́mọ́ sí dínà bẹ́ẹ̀ ẹni tí ń lọ ọbẹ̀ náà irú ìsọ́ọ̀tì wo òfòwò lọ́fẹ́ rà ẹni tí máa ń lọ rú bẹ́ẹ̀ nípa ìpìlẹ̀ àyẹ̀wò ṣíṣe tí ó bá jẹ́rin alákọ̀ọ́kọ́ yóò jẹ́ kejì àbẹ́kẹta àbẹ́kẹrin àbẹ́karùn ní alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni pé máa yẹ tẹ̀lẹ̀ kọ́ọ̀nàhu mínàlì jìnnù bí wàá ṣe tọ́tì stirati àsámùá mìǹkàlẹ́ àmìlì màláìka fi sàmà. nínú kọjá pé àwọn tó jẹ́ àwọn àlìjànú àwọn sàyàtìn torí pé àwọn ọmọ òfò ibẹ̀ wọn tó níyẹ́ wọn a máa lọ sókè ayélujára ti gbé wá fún wa gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ni a wọ̀kúnnà nak'ud maqa'ida lis-sam' nínú sọ́tòlù jìn pé àwọn ní bọ́sọ̀ táwọn ọmọ dúró sí táwọn ọmọ fi yọ ọ̀rọ̀ gbọ́ ṣùgbọ́n àwọn ti bí ànábì àwọn ò fírì mọ́ wọ́n mọ́ lé àwọn ní ìràwọ̀ ló fi níwájú àná nùjúmọ̀ sàyà onírùjúmọ̀ lìsàyàtì àṣẹ ìràwọ̀ ní òkò táwọn fi ju àwọn sàyàtì olè olùjí ọ̀rọ̀ gbọ́ àwọn e-drovers àrífẹ́ ń bi ìmọ̀ ọlọ́jọ́rọ̀ gbọ́tọ́ lágbára dé gan fúnra ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ń yọjú wọlé ọ̀nlé àbọ̀ ọlọ́run fetí gbé kọ̀ọ̀kan lẹ́nu ilẹ̀kùn wọn ànẹ́bìnrin tẹ́ ẹ bá ní irin níbi ojú tí fi ń yọjú yẹn ẹ fi gún ojú rẹ̀ ẹ sì jẹ́ gbèsè àlẹ́ àyínú bìlẹ̀ àyìn. ibi tó burú dé àbí ìmọ̀ ọlọ́ fetí gbé kọ̀ọ̀kan àríkẹ́ ọlọ́run ọba wa ni ẹ̀mọ rántí èmi ọlọ́run èmi ni ọmọ rántí yín ọwọ́ wa náà àdìsá nẹ́bì pé bẹ́ẹ̀ dábàá ń sin lọ́hùn títí ọlọ́run ọba ọ̀fọ̀ rere rẹ̀ fáwọn màlẹ́kà yọ pariwo lórí ilẹ̀ pé lágbájá ti dẹni ọlọ́run yọ wọ́n jọ mọ sọ̀rọ̀ rẹ̀ ha lágbájá kódà ọlọ́run báyìí fún àwọn ẹni wa mọ́ lọ jiyàn gbó tẹ́ni ẹni bá wá sírìn lọ́ọ̀dù àwọn tí wọ́n ti bá wọn sàyàtìnì yìí pa òwò pọ̀ wọ́n mọ̀ wá sọ ohun tí wọ́n rí jí gbọ́ yẹn ṣùgbọ́n ó ti rí ilẹ̀ náà àdìsá níbi pé ṣùgbọ́n ẹni tí wọ́n gbé fún yẹn ó ti mọ̀ pé ẹnì kẹhùn ní jáláyẹ̀wò àti kọjú kùrọ̀. aya nkwani ni ó lè jẹ́ mọ àwọn tí àwọn sàyàtìnì máa ń sọ̀kalẹ̀ sí oyin yunazil ala kulli afáàkìn àwọn òkúrò yẹn ẹlẹ́sẹ̀ iná ẹ̀ ní mọ́ rí lè súnmọ́ ṣe kí làwọn sàràkí ni wọ́n wá gbé ọ̀rọ̀ fún ni pé àdìsí wa ni wọ́n fi rọ ọgọ́rùn kan wọ́n fi kún. ọ̀nà àkọ́kọ́ lélẹ́yìí ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìròyìn tí àjọ̀nú bá fún ẹni tóun àti ẹjọ́ da òwò pọ̀ nípa ohun tójú ẹ̀dá kì wò tó nípa àlámọ̀rí ẹlòmíì àyàfẹ́ tó bá súnmọ́ lápẹẹrẹ nísìn báyà ọkọ àtàyájọ́ ń bẹ lẹ́yìn òun àtọkọ rẹ̀ ẹnì kí ọmọ bẹ́ẹ̀ ọjọ́ lájọṣepọ̀ ṣùgbọ́n àwọn ọkọ̀ rí náà ti ń bẹ lára àwọn sàyàtìní tẹ́mbẹ́tọ́lọ́ ń dákọ̀ mẹ́ni kọ̀ọ̀kan tó ń pè ń kọ̀ rí kódà nẹ́bí wa sallallahu alaihi wasallam ànẹ́bí ní ṣùgbọ́n ànẹ́bí sọpọ́lọ́ ti ṣètò ń rọ̀ fóun ó sì ti gba Islam àwọn yìí àwọn àjọ ní ẹgbẹ́ tiẹ̀ náà ti ń bẹ lọ́dọ̀ ẹlòmíì tó bá jẹ́ pẹ́ ni tí wọ́n fẹ́ wádìí ń pa yìí ọba ní kọ̀kọ̀ kan àwọn àlùjọ̀nù tọ́lọ̀ sọ fún wa pé àwọn ń rí min haisu la tarawnahum ẹ̀yin ò sì lè rí wọn ó túmọ̀ pé ẹ̀mí ẹ̀ rí làwọn inú yóò tún yẹ lédè wà tó dá wà ìwọ o lè jẹ́ èèyàn ẹyọ kẹnìkan ní bẹ́ẹ̀nbẹ́ màláìka ń bẹ́ẹ̀nbẹ́ àwọn sàyàtì ní bẹ́ẹ̀nbẹ́ àwọn àlùjọ̀nù rí ọ tó láwọn kọjá pé ẹ tilẹ̀kùn mọ́jọ wọlé ẹ̀kọ́ tàbí mọ̀ pé wọ́n mọ wọlé tí bá sọ fún wa tí ká mọ dé igbá wa àmọ́ dé omi wa nígbà tá a bá fẹ́ sùn lálẹ́ eléyìí bẹ́ẹ̀ ìran ẹlẹ́ẹ̀kejì nìyẹn tó yẹ pé ọlọ́run kò ń súnmọ́ ẹ nìyẹn àbọ̀lẹ́ ní tó súnmọ́ aládùnnú ọ̀dọ̀ ẹ̀ wọ́n ti mọ̀ gba information ní ni tí ọba sọ̀rọ̀ rẹ fáwọn aráàta wọn ò ní mọ ẹlẹ́ẹ̀kẹta ni ìgbáralé àbámọ́dá èyí tá à ń pè ní azon watahamin wahadshi àti dressing kí wọ́n fẹ́ wò ó pé wọ́n fẹ́ wò yẹn sùn báyìí ọpọlọ níkà ń lò kéèsì kankan yóò máa sọ̀rọ̀ ìwòsùn rẹ̀ yóò sì mọ bí sọ̀rọ̀ yóò máa pọ́nlọ́ sọ fún un àdúgbò pé kò ní sọ ń sọ pé bí ṣe ń wo yìí yóò kẹ́ pé báyọ̀ ṣẹlẹ̀ sí báyọ̀ ṣẹlẹ̀ sí báyọ̀ ṣẹlẹ̀ sí lábàmọ́dá àbámọ́dá rẹ̀ lè wà ọ́n lè jẹ yóò máa kó wọn sọ fún òun èsì lásán ẹlẹ́ẹ̀kẹrin eléyìí ní í ṣe pẹ̀lú tẹ́jírìbà àti ntáǹpẹ̀ ní àlẹ́ àádà bóyá experience yẹn ti ní pé tí báyìí bá ṣẹlẹ̀ báyìí ní sábà máa ṣẹlẹ̀ eléyìí ní í ṣe pẹ̀lú àwọn tó ń ṣe bíi weather forecast àwọn tó ń sọ pé òjò ọ̀rọ̀ ní ìlú báyìí ẹ pé mo omi lè pé bóyá around àwọn tó ní sọ exact wọ́n wá pé tí báyìí bá ṣẹlẹ̀ torí pé tí weather bá fọ́ọ̀mù báyìí òjò sábà máa rọ̀ ṣùgbọ́n tó bá jẹ́ mùsùlùmí àwọn ò ní pé wọ́n sọ bẹ́ẹ̀ ni àní sọ púpọ̀ gbọ́dọ̀ mọ́rọ̀ torí mọ̀ òun ìtàsí. ìran eléyìí náà ń bẹ̀bẹ̀ sẹ́ pé ìran ìsọ̀hun tí ó ṣẹlẹ̀ lọ́la náà lòun náà. tó sì jẹ́ pé ẹlòmíì nígbà míì nínú àwọn tó jẹ́ pé wọ́n mọ́ lo tẹ́júrìbà lásán ẹlòmíì tiẹ̀ mọ́ lágbára débi pé ó lè mọ́ rẹ̀ lo báyà ìjagbọ̀n tó pè ní zájúrù zájúrù yìí lè jẹ́ bí àwọn tó ń di kùránì tó pé yí yí àbáwọn tí wọ́n máa ń lọ síbi ilé ẹyẹ tó pẹ́ fò ṣàkóso rẹ̀ náà ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa yìí nígbà tí ààrẹ gbẹ̀yẹ lọ́wọ́ àwọn kan nígbà tẹ́yẹ òfò lọ́wọ́ rẹ̀ ayé àwọn ò ní dáa nínú wọ́n nígbà tẹ́yẹ ò ti fò wọ́n ní bad omen abẹ́ wọn ń pè lọ́sẹ̀lẹ̀ sáwọn ni gbàtàbà òsì rí rẹ̀ tó bá jẹ́ mùsùlùmí wọ́n nígbà tó gbé ẹyẹ lé lọ́wọ́ tẹ́yẹ ilé yẹn ọba ti fò so ayé ẹ wọ́n ní yóò wọ́pẹ́ ìlú ìlú pòjò orójò ẹ̀yin lẹ nígbà tẹ́yẹ òfò lọ́wọ́ ààrẹ ayé yìí ò ní da ẹ wá ń pariwo ẹni kìnnìkì ọ̀dá kìnnìkì ẹ̀tọ́ ń wọ́n sí à ah, níjọ́ tẹ̀ ń sọ pé ẹyẹ tó bá fóònù ní ọ̀sọ̀ báyé yóò sì da ẹ gbàgbé ni. sọ ẹlòmíì ìràwọ̀ ni ọmọ wò pé ìràwọ̀ tí ń bẹ́ ń ta báyìí tí báyìí bá ṣẹlẹ̀ òun ọgbọ́dọ̀ lọ òun ọgbọ́dọ̀ sí báyìí ìrẹ́lẹ̀ kẹrin lélẹ́yìí. èyí tí jẹ́ ìrẹ́lẹ̀ karùn-ún òun náà lè ta ń pè ní gbogbo àwọn nǹkan ìlú ní àyà ṣùgbọ́n bá a ti ní afẹ́ ká kó sínú ẹ̀ ká yanjú ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan a rí i pé àwọn tá a ti kà sẹ́yìn yẹn àyà kan tọ́lọ́ wọn bá wa sọ fún wa pé inna Allaha indahu ilmu sa'a ìmọ̀ àkókò tí ó da fẹ́dà àkókò tí ẹ̀dá tí ó jèrè ìgbà tí tí ò ní ti parẹ́ kíní yẹn mú wá ọlọ́run ọba nìkan lọ́mọ̀ gbogbo ẹni tó bá lóun máyẹ̀wò ọmọ tẹ̀sẹ̀ lọ́la kó mú déètì nígbà báyìí láyọ̀ parí tí ọba ní dẹni ẹ̀sìn bọ́dà àti rẹni tó ní pẹ́sẹ́ǹtì ò ní di ìgbà báyìí ọlọ́run ní ìmọ̀ àkókò àkókò táyọ̀ parí àkókò tí ó yẹ nìkọ̀ọ̀kan wa kódà ń bi tá àkókò pamọ́dé kò sí ẹ̀dá tó lè sọ pé ìṣẹ́jú àyà báyìí lòún gbé mi lọ nínú ẹ̀dá ọ̀kẹ́mọ̀ ọlẹ́mọ̀gbà tó bọ́ sórí bẹ́ẹ̀dì lọ́kọ̀ olè sọ́kọ́ táìmù báyìí gangan ni oorun gangan dé òòlì mọ́ o tọ́lọ́ ní inna sa'ata atiyatun akadu ukhfiha litujza kullu nafsin bima tas'a. ajẹ́pẹ́ àìmọ̀ àwọn tó pamọ́ yẹn àìmọ̀ àkókò tá a sòwò tá a jẹ́rìí àkókò tí nǹkan ó ṣe wá àkókò tá a ṣe nǹkan àkókò tá a kọ́lé àkókò tá a fẹ́ kọ́lé tá ní rí kọ́ tá a mọ gbogbo àkókò yẹn ọlọ́run ní àti tàlìkìyàmà gangan láti lè fi san kó wá lẹ́sàn pẹ̀lú iṣẹ́ tí wọ́n bá ṣe ni. wọ́n dẹ̀ ní ọlọ́run gẹ́gẹ́ bí tí mo pa á mọ́ dé mo fẹ́ ẹ̀ pa á mọ́ fún ara mi. eléyìí bẹ́ẹ̀ wọ́n yóò dẹ́sí ló lọ́gbà ìzà òjò tí ọ̀rọ̀ ọlọ́run lọ́mọ̀ weather forecasters wọ́n ń sọ tí wọ́n pẹ̀lú àwọn àmì pẹ̀lú ẹ̀kọ́ tí wọ́n kọ́ ṣùgbọ́n sọ́kọ̀lọ́kọ̀ ọ̀gbà fẹ́ rí bẹ́ẹ̀ ni. tẹ́kùn náà sẹ̀rí ìsìláàmù ó ní ọ̀nà tó gbà farama ọlọ́nà tó gbà takò wọn ni wọ́n yá àlẹ́ mọ́tì arhan ohun tí ń bẹ́ẹ̀ náà kọlùkẹ́ bóyá lórí ire ni bóyá lórí ibú ni bóyá lówó ni bóyá lòsì ni bóyá lẹ́mi kúkú ni bóyá lẹ́mi kúkúrú ni ẹnìkan ò mọ́ kìí ṣe máa tẹ̀lé yẹ kìí ṣe kọ́ sọ pé èyí tí wọ́n lọ ṣe scan ṣe náà làwọn náà ń ṣe nì àwọn kò sí ohun tọ̀hún kí wọ́n sọ àwọn tá a kà yí ohun tí mẹ́mbẹ́ nìyẹn pé sọ lórí ire ni mẹ́mbẹ́ sọ lórí ibú ni wà máa tẹ́lẹ̀rì nẹ́fṣù máa dà tẹ́kṣì bọ̀gọ́dà ohun tó ṣe lọ́la ọ̀mọ́ ẹ dájọ́ ìyàwó ìyàwó mi bọ́ sálẹ̀ kìyàmà ọkọ mi bọ́ sálẹ̀ kìyàmà ẹ̀yìn ti bẹ́ẹ̀ ṣe ìyàwó. ohun tí ó ṣẹlẹ̀ lọ́la ohun tó ṣe lọ́la ọ̀mọ́ ìyẹn mọ́ plan kàkà tí báyìí ní ń ṣe lọ́la ni ṣùgbọ́n ohun tó ṣe nínú rẹ̀ ọ̀mọ́ o kódà táìmù lè gbé ṣe pé ah, mo ní ń ṣe báyìí lónìí ni ṣùgbọ́n àkókò ọgbà mi láti ṣe ọlá akọ ọmọ ohun tó ṣe náà nìyẹn torí pé ọkọ lọ́la àkókò ọlọ́ọ̀dẹ́ ọ̀dà wà máa tẹ́dẹ̀rẹ̀ náà sùn ní ayé ardi tẹ̀mọ́d ìlú tẹ́dà ó kú sí ẹ̀dá kan mọ́. àwọn inna Allaha dáadájọ́ lọ́wọ́ bá wa alimun khabirun ọba onímọ̀ ni ọba tí kì í fẹ́dà nírò nípa ogun tó bá gbáyé sí ni. àwọn àyàtà wa ní afẹ́ kó wa fún wa láti gbọ́ ìrìn ẹlẹ́ẹ̀ka àwọn tá ní alistiksam bil aslam eléyìí ní í ṣe pẹ̀lú bí kí bí òun tó ń pè ní òun ní kéèyàn ó gbé bí ìkòkò kalẹ̀ kòkò yìí kó wọ́n wá bí ipá kókó ọgbẹ bí ọ̀rọ̀ ọ̀fà wọ́n wàá kọ sí i lára eléyìí ṣe é eléyìí má ṣe é ó lè jẹ́ kókò méjì tàbí ẹ̀yọ̀ kan náà kó wọ́n á dáko wọ́n á mí kó wọ́n bá róòlù ẹ̀ wọ́n á pé kẹ́ni ó di dúkọ́ tẹ̀wọ́ rẹ̀ kó mú kan ẹ̀mí tó bá mú ìṣọ́ra pé ṣe é ni wọ́n bá kọ sí i làwọn kò ń tọ́ bẹ́ẹ̀ yẹn kọ́lọ̀ sí kí ni sí tọ́ mú mọ́ ṣe é kọ́bọ̀dọ̀ sí ohun tó fẹ́ yẹn tàbí kí wọ́n sọ pé kí wọ́n kọ́ sí lára pé nàá ní rọ̀bí àti àmàrà ní rọ̀bí ọlọ́run mi ní ṣe ọlọ́run mi ní mọ́ ṣe èyí tó máa mú bẹ̀ ń bẹ lọ́dún àwọn tẹ́ ń wò láàfáà àní mo dákọ̀ àwọn tíra aṣọ ìtọ́ọ̀nù táwọn nǹkan yẹn wà torí ẹlòmíín gbọ́ òun náà fẹ́ rìn lọ́nà èṣù díẹ̀ ọlọ́run ayé àkùrán tí wọ́n sílẹ̀ wọ́n wà ọba wọ́n lè po tí wọ́n kì pépà yẹn sínú rẹ̀ tán bá dáa sí sọ pé eérú ara rẹ̀ ọmọ yọmọ yìnrìn èyí tó bá kọ́ yìnrìn sẹ́tí pépà rẹ̀ lékè wọn bá fẹ́ sẹ́nu ayé wọn ni wọn ó pé ohun tí pépà ni bá sọ èyí tó bá lékè òun ló táwọn ó sè òun lóore èyí tí ó bá lékè aburú nìyẹn ara àwọn istiksam bil azlam lélẹ́yìí ọwọ́ àpọ̀ láàrin àwùjọ wa láwọn tọ́pọ̀lọpọ̀ òfojú wò tó ìjẹ́ ọlọ́run ní iṣẹ́ èṣù ni fàjẹ́nìbù la'allakum tuflihun kẹ́ bá lè jèrè wọ́n kẹ́kẹ́ dìbẹ̀ yẹn mú kẹ́ bá lè jèrè ó sọ pé tí bá ti ń ṣe àwọn ọṣẹ́ yẹn òun yóò tó lè mọ́ lò ẹni tí ó fẹ́ jèrè ni á mú ẹ̀rí wá tọ́sọ bẹ́ẹ̀ òun tí òfin ní jèrè òun ni pé nínú àdìsẹ̀ nẹ́bì ẹ ti máa ń ṣàyẹ̀wò yẹn ẹni ń ṣe bẹ́ẹ̀ bá ń ṣe kò ní láwẹ̀ torí sẹ́ kúfùrù ní í ṣe gbàtọ́lọ̀ wọn sọ àwọn tí ó jèrè lọ sọ́tún mùmínún ó ní kọ́d àfúláhàlì mùmínún ọlọ́wọ́ àkà àlẹ́dínà hún fi salatihim khashi'un wàlẹ́dínà hún fi zakatihim wàlẹ́ amanatihim rahun furujihim hafizun illa ala aswajihim ó sọ fún tẹ́lẹ̀ bá sọ gbogbo nǹkan yẹn ń gbà wẹ́n ṣe sàkáǹsì gbogbo ẹ̀ tí ọ̀wá jẹ tí wọ́n ń ṣe irú sẹ́yìn yọ sọ́ọ̀tì àwọn sẹ́yìn kí ló tí ó fi sọ́ọ̀tì rẹ̀ tá a bá wo torí pé mú àdìsá nẹ́bì tí a padà kà níwájú tá a bá débi àwọn nùsùs tó gbé wa ànẹ́bì sọ pé ẹni yóò sọ bá lọ bá àrọ́ọ̀fà àwòká ìnàn aláyẹ̀wò bá mọ́lẹ̀ àbí kí ló ṣẹlẹ̀ ta ń sàtọmọ yìí ta ń ṣe é tó fi síìkì ẹ̀dí bá lọ ń bá rú wọn níbẹ̀ anabi ni fakọ̀dì káfàrà bí máa ń sílẹ̀ àdà muhammed. ó ti ṣe kẹfẹ́rí pẹ̀lú wọn sọ̀kalẹ̀ fún anabi. àwọn tí ó sì jèrè nínú sọ́tún bákọ́rọ̀ bàtọ́lọ̀ ń sọ oníwọlẹ̀ yìí yu'minuna bima unzila ilayka wa ma unzila min qablika wa bil akhirati hum yuqinun wa ulaika ala hudan min rabbihim wa ulaika humul muflihun wa ulaika humul muflihun adamu imanihim bikitabi aw kúfùrù hóm bìkítàbì là tánibí sọnù àdìsí yẹn ni ó fi yọ wọn kò nínú ẹni tí ó jèrè torí ó ní fakọ̀dé káfàrà bí má ala Muhammad ọlọ́mọ mọ̀ sí wábẹ́ gbogbo wọn pẹ́ pẹ́sẹ́ ìlú mú níṣẹ́ dákun wà nǹkan mí sí wọ́n tó jẹ́ pé rìn lọ́lẹ́sẹ̀ mọ́ tọmọ ilé bá sẹ́yìn kọjá lórí rẹ̀ ọlọ́wọ́ ọlọ́yẹ̀wò dákun mọ́ sọ́ọ̀tì ayé tàlùkìyàmà tí wọ́n bá wà láwọn ayẹyẹ tó ń pè wùláyíká rẹ̀ òdá mi rọ̀bì ọwùláyíká múmúlé múfúlé ooo aláhùnmá ìjẹ́ alínàmínàlè múfúlé ìjẹ́ alínàmínàlè múfúlé hìn bìlìsáàni fákọ̀t nìgbèrè amẹ̀ òun wí lórí àwọn òṣìṣẹ́ àwọn tí ó jèrè àkàlà ah, èèyàn lè jẹ́ ọlọ́run lára àwọn tó wá jẹ́ àwọn tó gbajúmọ̀ láwùjọ wa lè pé ara ìsìkísà bílẹ̀ àsìlámì ni òun àlọ́wádìí ẹni tí ń da owó ẹyọ ẹlẹ́rìndínlógún nínú mùsùlùmí àfà tọ́pẹ́pá awo lọ́ba fẹ́ ṣe ṣàwò kún mọ̀pá wò ní ọ́ tọ́pẹ́pá lọ́ba fẹ́ ṣe gbàfa mọ́dà pọ̀ mọ́ra wọn mọ́dà pọ̀ jẹ́ mùsùlùmí tọ́yẹ̀rẹ̀ntì tọ́wọ́ fẹ́ jẹ́ mùsùlùmí kódòkùlù fìsílì ní káàfà ní owó ẹyọ dídà tàbí fọ́tìwìlì kìtàbí àtọmọ sí tíà ẹ̀yìn ń gbóhùn tíà aláfẹ́mọ dákọ̀ àwọn tíra tíra tó ń pa àwọn ń gbóhùn yẹn ó ti wà lákọọ́lẹ̀ ni àwọn tíra yẹn ń bẹ. tàbí kìrá àtúfẹ̀ǹjẹ́ òun ni pé àwọn tó ń lo tẹ́ǹgẹ̀rin àwo ẹ̀kọ́ lè kọ̀ nkẹ́nu rẹ̀ wọ́n pa àwọn ọmọ tí ò tí bàlágà wọ́n lè pe wọn ò tí dé tí wọ́n ti dé àwọn mélòó wọn wá gbogbo àwọn eléyìí náà tí wọ́n fẹ́ jèrè ní wọn sọ̀rọ̀ sẹ́yìn àwọn sì fẹ́ kí kémi ó jèrè kí wọn ní ó jèrè Allahumma ij'alna minal muslihin tàbí láwọn tó tún jọ tọ́jọ mọ́ ìsìksáàmù àfúlẹ́m á fún láwọn ẹ̀rí òun ni kéèyàn owó pé ojú ń hún mi ojú ọ̀tún ń hún mi tójú ọ̀tún bá ń hún mi òòrè ń bọ̀ nì tójú òsì bá ń hún òun aburú kẹfẹ́ sì hùn tí ọwọ́ bá ń hún yàn wọ́n sọ pé òòrè kẹ́ni ń bọ̀ ṣùgbọ́n tí ẹsẹ̀ bá ń hun ó kọ aburú kẹfẹ́ sí ara ẹ̀ lẹ́lẹ́lẹ́ yìí náà. kakọ́kọ́ lélẹ̀ iṣẹ́ wọn àti mọ̀ wọn àti iṣẹ́ tí wọ́n mọ̀ sí ẹlòmíì àtọ́kọ́ ẹlòmíì lè hàrẹ́sì àjọ̀nú sínú àwo ó lè hàrẹ́sì rẹ̀ sínú àdó àdó yẹn náà mọ̀ gbé sétí yẹ wọ́n pé àjọ̀nú tó ti hàrẹ́sì kódà ìlú yóò kóhun láago tọmọ torí pé àwọn náà kọ́kọ́ pàtrol lọ lọ́jà lé ọ̀rọ̀ lọ́jà kẹ́lẹ́ mi pé aago báyìí òun èé ṣiṣẹ́ yóò kó wọ́n ti síwọ́ lẹ́nì gbogbo àwọn tí ń bì nǹkan yẹn tó di pé nínú òun ni ó di kádàrá kájí kádàrá mọ̀ ọ̀kan nínú àwọn nọ́mbà arkham àwọn onísàábì tọ́jà pé tọ́ba ku one ó ti ní wọn kọ kalẹ̀ pé yóò ṣẹlẹ̀ kódà láwọn orílẹ̀-èdè kẹtẹ́bọ̀ àtàwọn rúùmọ̀ báyìí kò sílé ilé ìtọ́jú aláàárẹ̀ wọn èé ní ward thirteen ward thirteen ẹ̀rọ kọ́ kalẹ̀ kì í sábà sí torí pé tọ́ máa ń ṣe ọ̀rọ̀ bẹ́tùlì <laughs> sálà tó bá jẹ́ pé lóòótọ́ làwọn ọmọ yìí ń bẹ ọmọ rẹ wá síkì wọ́n tọ́ ọmọ ẹni tí ó kú àti ẹni tí ó yè tó bá síkì tó bá ti ṣe kílọ̀ ndarẹ̀ láàmú sí. nọ́mbà yẹn ń bẹ nù rẹ̀ tàtí ń bẹ ń bẹ lóbi jẹ́ pé kọ́mọ́nì láwọn òlu tí irú iṣẹ́ burúkú báyìí gbilẹ̀ iṣẹ́ ẹbọ báyà yẹ̀wò báyìí wọn èé ní ward thirteen láwọn hospital wọn. bákan náà nínú kọ́ńdà nínú àwọn onímọ̀ ṣètọ́nì yìí àwọn onímọ̀ à ń wòrà wọ̀ tí wọ́n gbé kalẹ̀ láti fi mọ áàlù ṣèlì káyìn ọkọ̀ àtàtọ́ fẹ́ fẹ́ra wọn àbí ẹ̀mí ìsọfẹ́ dòwò pọ̀ tí wọ́n náà bá ti níwà sọ̀rọ̀ ẹ̀kẹ́ fẹ́ jọ pátínà níbi bísínẹ̀sì tó ní ẹkún mi ló yàtọ̀ kọ̀ ya yín ó ti mọ̀ pé mùsùlùmí tí ọ̀fẹ́ jèrè ni mo béèrè okọ̀ rẹ̀ àtọkọ ìyá rẹ̀ fẹ́ ṣe dọ́kúmẹ́ǹtì ẹ̀fẹ́ dasẹ́kọ̀ yà pé wọ́n lọ wò ó à wọ́n ti wá mọ̀ pé ó lè mọ rówó ó lè rò kóró lọ́wọ́ owó yẹn ò ní ṣe láǹfààní kò ní jèrè èmi kọ́ torí pa níbi ní kọkọdì káfàrà bí máa ń sila alá muhammadu àyà abakọ́ra sì ní walladhina yu'minuna bí máa ń sila ilayka wà máa ń sila ní kọ̀bìlíkà wọ́n bẹ̀rẹ̀ akhirati hum yuqinun àwọn tí ó jèrè làwọn tó nígbàgbọ́ nù tọ̀sọ̀ kalẹ̀ ànábì ti yọ̀wọ́ kó ń bẹ̀ pé kọ́dí kafarta bí máa ń sila sallallahu alayhi wa sallam látàrí báyìí nínú kọ́dà táwọn gbé kalẹ̀ gbogbo wọ́tọ́ ọ̀fẹ́ lọ́kọ̀ ọ̀fẹ́ láyà tó ń tojú bọlé wọ́n wá sọ fún ọ pé à ah, o lè fẹ́ Abdullahi àti Abdullahi àti Sukura ò lè fẹ́ ra wọn. tí wọ́n bá ti wò ó kọ́dà lómi calculator ní ọmọ ọ̀tẹ̀ kọ́dà nítorí kò mú tẹ̀sùbà gbogbo ẹ̀ láfẹ́ kágbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ ọ̀kadà ìgbé láti fi tẹ̀sùbà tọ́ba ní omú tẹ̀sùbà tí wọ́n di ikú Dubai tó ní kò mú tọ́ba mu yọ́wọ́ bẹ̀rẹ̀ sí mọ́ ká ó lè mọ tí bá ti ń ka iyọ̀ kan ó lè mọ pé ifal látẹ̀fal ifal látẹ̀fal èyí tọ́ba lọ láti tọ́sẹ́kù tọ́ba jẹ́ pé ifal ni fẹ́ tọ́bajẹ́ látẹ̀fọ́ mọ́ fẹ́ ó lè mọ ka mẹta mẹta mẹta mẹ́ta papọ̀ tọ́ba sẹ́kù ẹyọ kan yóò fi sọ ọrọ tó ní kàpẹ́tọ̀ ń bá irú méjì náà jọ sọ kí làwọn tó ń wọ́n àṣọ. tọ́ba kù nọmba wán tọ́ba kù wán ọ̀nà tí wọ́n máa gbé gbà òun náà ni pé wọ́n sọ pé wán tó kù yẹn o. wọ́n sọ pé àkójọ àwọn ènìyàn wọ́n pé ìṣìmá hu wọn wọ́n pé fùrákù ní ọgbẹ́yìn rẹ̀ wọ́n sọ pé ìṣìmá hu wọn wọ́n pé ìtúká ní ọgbẹ́yìn rẹ̀ fún wọn. tọ́ba kutu ó ní ohun tí wọ́n sọ mọ́hun náà. lákọ̀ọ́kọ́ ẹni tọ́ba sẹ́kù wọ́n àwọn sọ pé wọ́n nífẹ̀ẹ́ ara wọn. ṣùgbọ́n wọ́n padà tuka pé yìí ni pé sóore nínú ìgbésí ayé wọn. eléyìí ni tí wọ́n mọ̀ sọ. bákan náà tọ́ba kú tírì wọ́n sọ pé aburú ni o ipe wọ́n padà tuka ni wọ́n sọ pé aburú ni wọ́n padà tuka pé wọn ò ní láti ara wọn. tọ́ba kú fọ́ ó ní ohun wọ́n sọ náà nípa ilé yẹn náà. ó ní tí wọ́n ti kọ́ kalẹ̀ tí wọ́n gbé kalẹ̀ fóun náà wọ́n sọ pé ìgbẹ̀yìn ọ̀dà àwọn sọ pé bẹ́ẹ̀ ọ̀dà ṣùgbọ́n ìgbẹ̀yìn wọn ò ní dáa tó bá kú nọ́mbà six gbogbo àwọn nǹkan ní wọ́n bí wọ́n lè mọ sọ fún wọn lè fẹ́ ẹ̀rọ owó níbẹ̀rẹ̀ ṣùgbọ́n òpin wọn kò yóò burú tó bá nine wọ́n sọ pé ìjà àtàbúrú ni kò tẹ̀ sọ̀rọ̀ kẹ́kẹ́ ń bẹ̀ tó lè pé ìbẹ̀rẹ̀ ọ̀dà ṣùgbọ́n kẹ̀yìn ò ní dáa tẹ́ bá lè manage wọ́n kódà òun náà ló bí kí wọ́n sọ pé iná nìwọ omi lẹ́nìkan ẹrọ̀fọ̀ lẹ́nìkan kọ́ mọ́ sọ gbà wọ́n lé kódà òun ló bí ọ̀pọ̀lọpọ̀ gbólóhùn tí yorùbá mọ́ sọ gbà mí pé ọlọ́run níjà sin nọ́mbà mú ọlọ́run níjà sin nọ́mbà mú nọ́mbà ah, báwo ṣẹfẹ́ dájọ́ ni torí pé wọ́n ti rọ̀bá tọ̀ kádàrá àwọn ọ̀pọ̀lọpọ̀ mọ́ nọ́mbà tó bá yẹ pé wọ́n àbá ni ẹ pilẹ̀ dáadáa ẹ̀ ní gúnlẹ̀ dáadáa wọ́n ti sọ àwọn nǹkan yìí pọ̀ mọ́ bẹ́ẹ̀ kódà ẹni tí ń tẹ yèpẹ̀ ẹlòmíì yókò yọkọ alámọmọdé yọmọge yọmọge ẹlòmíì tó bá tẹ ohun tí ń tẹ yẹn náà láwọn odù tí ọmọ gbé jáde nǹkan kan náà ni wọn àtẹni tí ń tẹ Ifá torí tó bá ku fọ tẹfẹ fọ lọba sẹkù ẹsẹ̀ kan ogbè tó bá tó ku fọ ó wọn máa kì í fọ pé èyí ogbè wọn lè kó lo tó bá jẹ kíní kẹyìn kí sí kọbílà ara ìdí kọbílà dá ìdí gbogbo àwọn nǹkan yìí Ifá náà lè ń dá ẹ kàn lọ gbọ́wọ́ ká mọ ibi tẹ́ ẹ bìlọ́ǹgì sí. bẹ́ẹ̀ni kẹ́ máa sọ fún pé ah, àwọn tó ń ṣe ògbúrú ògbúrú gan o wọ́n á padà gbọ́ tàbá débi àwọn fàdí sàtáyà tó fi mọ̀ pé ọlọ́wọ́n ọba ni wọ́n ń bá wọ̀jà kadì nípa àwọn òròyìn rẹ̀. bákan náà àti sọ pé wọ́n lè lo tẹ̀sùbà àwọn míì ó lè jẹ́ pé ọmọ dáàsì bíi lúdò báyìí wọ́n lè kọ́ àlùbọ́ àtàṣà sí lára tí wọ́n mọ̀ ọ̀dà tó bá dà kalẹ̀ báyìí ìtọ́ba síjú sókè ni wọ́n mọ̀ fi sọ̀rọ̀ gbogbo eléyìí iṣẹ́ ẹlẹ́bọ ni iṣẹ́ àwọn tí èsì mùsùlùmí ni kò sínú ìsìlámù rárá tẹ́yẹ̀ kẹ́ bá ní ń bẹ tọ́ bá ní kò sínú tó burú ń bẹ ohun tí ń sọ yẹn ẹ kọ́kọ́ sọ fún wa nínú àwọn sàábẹ̀ ànẹ́bì ẹ̀ tí wọ́n mọ́ lọ́ọ́ bá tí wọ́n lọ́ọ́ bá wọn ṣàyẹ̀wò lágbájá àti lágbájá fẹ́ fẹ́ra wọn kọ́ sọ fún wa. báyà yẹ pẹ̀ mọ́ lónìí báyà tẹ̀sùbáà ni báyà omi ni báyà tẹ̀lẹ́wọ́ wọn ní kò wọ́n mú wa ni kọ́ sọ fún wa yọ bẹ̀bùn tí ọba wa rí tọ́ba jẹ́ kọ́ba wa rí nínú àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin ìmáàmù Malik bẹ́ẹ̀rẹ̀ kọ́lẹ̀ nù tíra rẹ̀ àbí Ahmed bin Ambel àbí Abu Hanifa àbí Shafi'i pé njọ àwọn tó wo sẹ́fún báyìí ni wọ́n fẹ́ lọ rìn àjò àbí wọ́n fẹ́ ṣòwò àbí wọ́n fẹ́ fẹ́ra wọn kí wọ́n sọ òun ò lè rí ṣùgbọ́n wọ́n rí nínú àwọn tó jẹ́ ni aláburú lánàá àwọn eléṣù tàbí wọ́n rí nù wọn ló fi jẹ́ pé ẹni tí máa ń ṣiṣẹ́ iṣẹ́ yìí ṣiṣẹ́ mùsùlùmí nígbà míì àwọn tó ń ṣerú sẹ́bà yìí náà ẹlòmíì alukur'an gangan ni wọ́n tiẹ̀ máa lò gẹ́gẹ́ bí ọ̀kan náà afa wa afa Rashid Ridho nínú tafsirul manar mujallad ẹlẹ́ẹ̀kẹfà ọ̀rọ̀ tí wọ́n sọ ń bẹ pọ̀ gan kódà wọ́n sọ̀rọ̀ kan tó lé tọ́jà pé a bá sọ pẹ̀lú ẹlẹ́yìn ọ̀gá ah, ṣùgbọ́n kí ẹ̀sà wà lásán àwọn sọ wọ́n ní ẹnì kí òní wọ́n sí gbogbo rẹ̀ ń ta àkà yìí wọ́n àfẹ́ntì òní làákà wọ́n nítorí pé ìwọ ni gbogbo àwọn nǹkan yẹn pátípátí ni wọ́n ẹnìkan wá ní gbàgbọ́ kò ní mọ́ ọ lọ sí ẹnìkan ò ní jẹ́ òkàlùkọ́ mọ́ sí fáwọn èèyàn illa man kana da'iful aqli yaf'alu ma yaf'alu min ghairi bayyina wala basira wa yatruku ma yatruku min ghairi bayyina wala basira tafsirul manar wọ́n ní yàwó agbé kùránì tọ́ba gbé kùránì yẹn ó lè díjú yà gbélé àwọn tó wá wò sẹ́ pé sin ibi tó sin yẹn àyà tí ọba wà ní péjì yẹn tàbí kó sí kúránì àkókò kẹ́yìn yẹn kó dijú kó gbọ́wọ́lé kúránì yẹn àyà tó bá gbọ́wọ́lé yẹn ohun táyà yẹn bá ń sọ ní ọmọ sọ pé ohun tí wọ́n ṣẹlẹ̀ sóńtọ̀ tọ́ba nẹwọ́ sí àyà tẹ́lọ̀ ń sọ̀rọ̀ yà yóò sọ pé ilé ọkọ tó fẹ́ lọ yìí ìyà ni ọba ń bẹ̀ ìrìnàjò tó ń lọ yìí ìyà lọ́ba ń bẹ̀ kọ́wá tó kí ó dijú àbẹ́yìí tó ń di kúránì wọ́n ní kódà àwọn àfáà ìkẹlẹ̀ mọ̀ kí wọ́n mọ̀ ọ́ báwọn náà ṣe gbé wá kó lè jẹ́ àǹfààní kọ́mọ́ rò pé àwọn ti ní nǹkan kan wọ́n gba gbọ́dọ̀ lọ́wọ́ ẹlòmíì ẹlòmíì sì gbà torí kọ́ fẹ́ kọ́ àwọn òrìgbè yìí. ọ̀kẹ́ aláhùnmá inú ibi kìtàbí katafa hàltù wàhálẹ́ katawa kàltù aláhùnmá àrí ní ibi kìtàbí kama hu almaktum min sirri kalmaktum ní ti ga ibè. ń wá sí rí ọlọ́run ó lè kárò ń tàkà yìí. wọ́n wá ní kódà fáwọn Al-Alusi inú tafsiri wọn Ru'ul Ma'ani àwọn náà gbé ọ̀rọ̀ yìí wá pé jágbajàgba ni pé èyí ṣe kó jẹ́ ní eré tafsiru Ru'ul Ma'ani àti tafsiru Al-Manar ti àfa Rasidu Ridọ àti Alusi àwọn ọ̀rọ̀ yìí mẹ́mẹ́ káwá bọ́ sínú àwọn ayé àtàfi mọ̀ pé àá àwọn ẹni tí bá ń ṣerú àwọn sẹ́yìn àbí mùsùlùmí tí máa ń lọ rú bẹ̀ ó ṣe tẹ́ àti sọ́ọ̀tì ni ọlọ́mọdé á sọ́ọ̀tì tá a bá túbá ọlọ́run ọ̀kẹ́ ilé mi ti dàrú látara àyẹ̀wò ayé ẹlòmíì ti bàjẹ́ látara àyẹ̀wò kódà àti rẹni tí wọ́n sọ fún pé òní bímọ lọ́dọ̀ ọkọ tó fẹ́ tá a fa títí ní alálẹ̀ tí ń bá ṣàgbèrè àfa náà padà dẹ́ni ẹ̀sìn òun náà ọkọ òun náà sínú wàhálà lè pé kó wọ́n sọ fẹ́ nìkan pé kò ní bímọ ṣé wọ́n jẹ́ bí ọba adẹ́dà nílé ọkọ wọ̀ yìí kò ní bímọ ńbẹ̀. ayé alákọ̀ọ́kọ́ kódà ọlọ́run pàdé níbi lásán sallallahu alayhi wa sallam. ọlọ́run ni wọ́n anábì sọ fún wọn kul la ya'lamu man fi samawati wal ardi al-ghayba illa Allah gbogbo ẹni tí ń bẹ ní sámà àtilẹ̀ kò sẹ́ni kẹtọ́ ọmọ kọ̀kọ̀ lẹ́yìn ọlọ́run ọba Allah ọlọ́run ni wà anábì kéde bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ fún wọn. bákan náà ọlọ́run bá tó sọ pé wa indahu mafatihul ghaib la ya'lamuha illa hu ọlọ́run pẹ́pẹ́ ọ̀rọ̀ kọ́kọ́rọ́ ọ̀dọ̀ èmi ọlọ́run lọ́wà ẹnì kẹkẹ ò ní lọ́dọ̀ ṣùgbọ́n gbogbo àwọn tí máa ń ṣàyẹ̀wò tẹ̀sùbá ló ń lò ní omi ló ń lò ní ẹlẹ́ni tíà àdó kan ló ń lò ní ajé kan ló ń lò ní òun yóò tó lè máa lò fi sọ̀rọ̀ òun kílẹ̀mù ọba lọ́wọ́ torí pé ẹ̀ka jẹ́ tí wọ́n bá ti sí àwọn oníṣìn ọgbẹ̀ láàrin ìwọ́n náà kílèmù tọ́lọ̀ lóhun ni pípé àfàì dálẹ̀ tí wọ́n bá ti dálẹ̀ gbogbo ń tọ́pamọ́ láàrin kedere sọ́rọ́tìlá ni àmì lélẹ̀ yìí bákan náà ọlọ́run bá tún sọ fún ànábì pé sọ fún gbogbo ẹ̀dá kéde ara rẹ̀ kó tẹ̀ sí lélẹ̀ yìí ànábì ló wọn ọmọ kọ̀kọ̀ ìwọ́n ni ẹ ǹjẹ́ ànábì ọmọ kọ̀kọ̀ pẹ̀lú ntọ́sọ yìí ayélujára ni ọ̀gbọ́n yìí ó ní kúl la aqulu lakum sọ fún wọn pé ẹnìkan béèrè pé kí ni geomancy ìrẹ́gbẹ̀ kan náà ni geomancy báwo ẹ̀yin fáwọn ẹ̀wọ̀n jọ ń tẹ̀ geomancy sọ ẹ̀ mọ́ kábọ̀ mọ́ rìpíìtì kankan náà ó ní kúl la aqulu lakum indi khaza'inullah wa nabi sọ fún wọn o sẹ́wọ̀n kọ́lọ́n ti ní inda mafati ul-ghaybi wa lillahi asairu samawati wal ard ọlọ́run ti kílẹ̀ mu rẹ̀ ìwọ ànẹ́bì mi ti sọ bẹ́ẹ̀ ọ̀yà mi ọlọ́run wa ànẹ́bì gẹ̀ẹ́ tó sọ fáwọn èèyàn pé ìyìn sọ fún yín pẹ́pẹ́pẹ́ ọlọ́run ọba ń bẹ lọ́dọ̀ mi o wàlá àlẹ́mu lọ́gẹ́ ibà tó sọ fún yín pé ìmọ̀ kọ̀kọ́ di kílẹ̀ pé ìmọ̀ kọ̀kọ́ àkúlù lẹ́kọ̀ọ́ a kò sí ohun tí ń tẹ̀lé tọ́jọ́rọ̀ nkẹ́ tí ó fẹ́ bí ó jẹ́ pé wọ́n sọ ọ́ fún mi ni ọlọ́run ránṣẹ́ sí mi pé báyìí ọ̀sẹ̀ lè ọ̀yà sọ ọ́ ni o. kódà mítánẹ́bì ti túrọ̀ ẹ́ lè yẹn láyà lùkùnrin tọ́lọ́run fi júwe fún wa ó ní sọ fún wọn pé á láwùkúntù àlámù lọ́rẹ́bà tó bá mọ kọ̀kọ́ ni lastek sáàtù mílẹ̀ lọ́kọ́ yẹn. wọ́n máa má sani àṣù a ah, ó èmi lórí mi ọ̀bá pọ̀ jù á rí i pé gbogbo ẹni tí máa ń ṣàyẹ̀wò àbí lọ́dọ̀ aláyẹ̀wò ń bá ọlọ́run ọba ń bá ọlọ́run ọba dráàgì kádàrá ẹ̀rọ kàdí ní kò nígbàgbọ́ náà lùkọ́ ànábì lọ́sọ̀ èmi kọ́ mọ́ sọ. ó ní wákọ̀dì káfárá bí máa ń sin àlà Muhammad aláwọ̀kọ́ nìyẹn. ó ti wá ó ti fẹ́ẹ̀lì níbi òpó ìgbàgbọ́ articles of faith sọ́jẹ́ six al-imanu billah wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir wal qadar. ó wá ti fẹ́ẹ̀lì níbi kutub fẹ́ràn ọlọ́run torí pé if you disbelieve in one you have undoubtedly disbelief in all other books. tọ́ba ti ṣe gbàgbọ́ tó ò ní gbàgbọ́ nínú tíra àti pọ́lọ́hún sọ̀ kalẹ̀ kóòótọ́ ni ò ní gbàgbọ́ nínú yòókù náà. tọ́ba gba nẹ́bì kẹ́gbọ́ ọ̀gbọ́n gba nẹ́bì gbọ́ ọlọ́ni wàhálà kọ́dí kásáà bá ti ẹ̀ eh, rúṣùl àwọn ọjọ́ nú àwọn ní à wọ́n mójúṣe ọlọ́run ọba àwọn òjíṣẹ́ ọlọ́run nírọ́ nú àníkan ló sì rẹ́ sí wọn eléyìí ọ̀gbọ́dọ̀ tako làákàyè àwọn èèyàn máa ń sọ àwọn kọ́ọ̀sì kẹlẹ́ àwọn universities bóyá bí àwọn tó ń ṣe pharmacy botany chemistry àwọn kọ́ọ̀sì kẹmẹtọ́ pé prerequisite ni tọ́ọ̀bẹ́ gbàgbó ẹ bá ṣe kọ́ọ̀sì mẹ́sàn-án tọ́ọ̀bá gba tọ́ọ̀páàsì mẹ́jọ tọ́ọ̀bá fẹ́ẹ̀lì ẹ̀yọ̀ kẹ́nu mẹ́sẹ̀sán gbogbo mẹ́jọ yòókù náà ó fẹ́ẹ̀lì ẹ̀ ó class ni. kọ́mọ fọ́nìṣẹ́ ọ̀pẹ́ yá èèyàn ọba níbi kẹgbẹ́ wá ní gbogbo wọn ní ọba bọ́ tọ́ọ̀bá ti gbà kẹgbẹ́ gbogbo wọn lọ ọba bọ́. àdébíwá kéde ẹ̀yin náà ẹ̀yin wá ń kéde pẹ́yìn mọ́ a rí i pé ìyẹn takọ̀ lọ́n kì í tún sọmọ lẹ́yìn ànẹ́bì ó ti takò ń tọ́lọ̀ fẹ́ràn ànẹ́bì dọ̀kẹ́ náà àwọn àfáàfin sọ fún wa pé mo ní bí mo sọ pé ó súnmọ́ ká mọ́ parí ọ̀rọ̀ yìí lẹ́nu torí àti ìbọ́ sí àwọn hadith tó bá àwọn nǹkan yẹn lẹ̀ fún wa ó ní máa kọ dára ńlọ́ọ̀ọ́ wàlẹ̀ gọ́ọ̀lìbò. máa kọ̀ dọ́rọ̀ lọ́wọ́ wàlẹ̀ gọ́ọ̀lìbò. lẹ́sà lẹ́dí yàtìbò lẹ́hàtìbò. lẹ́sà lẹ́dí yàtìbò lẹ́hàtìbò. máa ń túnṣe yíwọ̀n wàlá ìlímùkùn kọ́dídọ̀ ń fẹ̀lẹ̀ màtílóbò wà tọ́líbò kọ́dídọ̀ ń fẹ̀lẹ̀ màtílóbò wà tọ́líbò fakúlùkùn yẹkìrìbù fi ilmi wàhílìbùkùn fi àṣìlì káàdìbò wàhílìbùkùn fi àṣìlì káàdìbò tùbálìbùnà Allah fi òkúmi. والله لا يغلب غالب والله لا يغلب الغالب ẹ̀yin fẹ́ ẹ fẹ́ borí ọlọ́run ọba níbi àwọn kádàrá rẹ̀ ninu ewu ti bẹ́ẹ̀ ni o ká tó bọ́ bi ewu ti bẹ́ẹ̀ ni ọlọ́run ní nǹkan ọ̀sẹ̀ ẹ̀yin ní òní sẹ. ma qaddarallahu wal ghalibu laysa alladhi yahsibu lihasibu laysa alladhi yahsibu lihasibu. yóò dà ká dúró báyìí náà lọ́la ká wá kó sí kí làwọn àdìsí tá a rí lọ́dọ̀ ànábì lọ́sọ̀ ewu tí ẹni tí lọ́n ń àtẹ̀tí ń ṣe tó kó sí ọlọ́run kọ́là wa nù ewu rẹ̀ o gbogbo àwọn tí wọ́n ní irúṣẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ọlọ́run bá bá wa pààrọ̀ ọṣẹ́ rẹ̀ fún wọn ẹlẹ́mẹ̀kọ́ pàtìjà àti mi ló ti ń débẹ̀ ẹlẹ́mẹ̀kọ́ òun ò rí gbígbà ni à ń bẹ lọ́hùn fún yín kọ́lọ̀n jẹ túbá a lè lọ sórí láyà kàlùkì yàmà bí tí a dúró sí ni a tẹ̀síwájú ní pẹ̀lú yọ̀dà lọ́sùn àwọn ọ̀tá. alákùnrin ni gbogbo ájẹ́mú ọlọ́mọdé àtàrà ìdọ̀tà wọ ọlọ́run àmín gbogbo owó téèyàn máa ń rí bí àwọn nǹkan tọ́lọ́run bá nípa látàrí bá ṣe ní ìwọ̀ báyìí èèwọ̀ lówó nìyẹn òfin àǹfààní àwa tí a ní ìbéèrè kan àbí ìkejì láti béèrè nílé kí a mọ́ gbàgbé zero eight one twenty two ninety two twenty one eighty one àbẹ̀sì jẹ̀kọ́ zero eight zero seventy six zero three nine six one four náà. gbogbo ìtọ́ bá fẹ́ kí wa kọ̀sọ́ nígbà míì kó alaikum warahmatullahi wabarakatuh. akíwá pọ̀ rẹ̀ sí. ọlọ́run ò ní dùn wá ládàá rẹ̀. ìbéèrè yín. ẹ̀rọ ọ̀run ọ̀nà ẹ̀dẹ́rà. ẹ̀dá kan àti sọ ìtọ́ bá fẹ́ kí wa ó kí wa lẹ́yìn ètò sí pásẹ́rẹ́ nọ́mbà wa ẹni tó bá fẹ́ béèrè béèrè tó ráwọn yẹn ń sọ. orúkọ yín bí tẹ́ kí ń pè. wàlẹ́kùn sọlá wà dúró kàdé. aláṣìṣẹ́ aláṣìṣẹ́. náà ìbéèrè yín. náà ìbéèrè mi ṣe Àwọn ọmọ ọlọ́run ti lọ́nà ṣàyẹ̀wò nípa pé a fi fi ọmọ tuntun fún abẹ́rù pé ọjọ́ ọdún yìí ò tó kọ̀ ọlọ́pàá ọdún ìlẹ̀ ìjọ́lẹ̀ àbẹ̀rẹ̀. Kọ̀lẹ́tọ̀ iṣẹ́ àwọn ẹlẹ́bọ náà lòun náà torí pé wọ́n fẹ́ wò pé ó kọ̀ ọlọ́gbọ́jọ́ kẹ̀mú kódà àwọn òwe tí wọ́n mọ́ta lọ́jà pé ó kọ ọjọ́ Monday ọjọ́ Tuesday kódà wọ́n ṣe ṣe débi pé wọ́n tó kún sórẹ́tò fàáṣì àsábẹ́ ó kọ kọ̀ọ̀kan eléyìí pátípátí náà ni ara kí wọ́n nígbàgbọ́ nípa àràwọ̀ wọn ní bọ́jọ́ kọ̀ọ̀kan rìn òun náà sọ bí ọbàjọ́ lórí ibi lówó náà lè léyìn mùsùlùmí ẹ̀ síbẹ̀. náà orúkọ yín bí jẹ́ tún pè alaikum salaam wa rahmatullahi wa barakatuh. náà orúkọ yín bí jẹ́ tún pè o. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. àwọn kan wà nínú àwẹ̀ báyìí wọ́n máa ń pé òwe sọ fún yẹn wọ́n á kan bí ọ̀nà mẹ́wàá kó tó wá fẹ́ lómi ìwé àdúrà kan kankan yóò tó fi ṣẹ̀rí àwọn. jágbajàgba ni mo kọ́ lè pẹ́ nìkan ẹ̀ sára orí àlẹ́bí àlẹ́bí ni wọ́n ha òwe téèyàn bá ha yóò dolo sí òun lọ́ fẹ́ dolo sí torí pé ìrìn méjì lò sí ẹni tí ọba ti lẹ́sìn tí ọmọ ọlọ́wọ́n ọba rẹ̀ bàbá ńlá olùsí ni àrí material poverty and immaterial poverty òsì ọpọlọ intelligence and spiritual poverty ẹni tí bá ti ní bìlífù nínú rẹ̀ ní ti ń dá aláàmú nìyẹn tòtọ́ bá fún wa káwọ̀ ìyá ni Wàlékún sálàmù ọ̀rẹ́. Orúkọ yín bí dẹ́jú ń pè. Àdùkọ́dọ̀ ni mo sọ̀rọ̀ láti fún mọ́ ló. Náà ìbéèrè yín. Ǹjẹ́ ẹni tí ń tẹ bá àbí tí ń tẹ yèpẹ̀? Ṣé àlùsálàmù ti àbí àlùkírun lẹ́yìn rẹ̀? Tọ́lọ́ka bá fẹ́ ṣe wá àṣìṣe. Ó ti kùtà bá wà sí ní ọ̀sán ẹ̀dá kó lẹ́gbẹ̀ẹ́ rédíò yín. Ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín àlọ́ yín sọ̀rọ̀. Ipò tí ẹni yẹn bá wà sí wa ní ọ̀sán bá ṣe mọ̀ bá lò. Ẹni tí wọ́n bóyá ìmọ̀ ní ń dà á láàmú alákọ̀ọ́kọ́ ni tabaari pa wá sọ fún kọ̀ wá gbọ́ a sọ pé ah iṣẹ́ tẹ̀ ń ṣe torí ìfẹ́ kẹ wọná ìfẹ́ kẹ kírun ṣòfò ìfẹ́ kẹ gbàwẹ̀ ṣòfò ìní kì í mọ́ àti tẹ̀ bá tú bá ń bẹ̀ èyí ó kéde fún pé wọ́n fẹ́ mọ ìyàn lódì torí iṣẹ́ tó ń ṣe eléyìí ni alùbókùdù fi là so bákan náà ni pé ọ̀tọ́ bá kírun lẹ́yìn rẹ̀ lé ìtọ́dọ́gba náà rà àwọn àfọ onímọ̀ ẹlẹ́mìíràn Okay, jazakumullah khairan. Náà, orúkọ yín bí tẹ́tí ń pè. Orúkọ yín bí tẹ́tí ń pè. Ẹ dákun yín tẹ́ ń pè wá ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ ibi tẹ́tí ń pariwo. Orúkọ mi ni Nẹ́sì Dánù láti Gẹ̀gẹ́sẹ̀ nígbà tí. Náà, béèrè yín. Ẹ jọ ẹ̀rìn tó kí tó bá da yín lójú ibi tí ọba sáwẹ̀ náà ń jẹ tẹ́lẹ̀ ẹ̀rìn tó nígbà tẹ́ ń jẹ tẹ́lẹ̀ lẹ́yìn nígbà tí ọ̀sáwẹ̀ tó tẹ̀ nílé jẹ́ náà wẹ̀ tọ́jú pé àwẹ̀ nìkan làwọn abẹ́rù táwọn béèrè tó bá jẹ́ kọ́ da ayélujú kí wọ́n kọ́ alọ́nà ìṣẹ̀rí àìmọ́ jẹ́. náà orúkọ yín bí tẹ́tí ń kọ̀ ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín. ariwo yẹn pọ̀ lọ́dọ̀ tí wọ́n ń bí lójú káwọn kọ̀ǹpilẹ̀ ni pé àwọn èèyàn mọ̀ yàtọ̀ láàrin áfíríkì àti nìkan tó o àwa mọ̀ ní pé ní obìnrin tó lápọ̀lé bí ní méjèèjì. Ah, kò sí ètò ọ̀lápọ̀lé so pápá mi máa fẹ́ béèrè pé kò sí ètò ọ̀lápọ̀lé káfá kídù so akídù gangan ni o ti ń jẹ́ nìka kátakókó yìgì so ohun tí ń bọ̀ náà ni akídù nìka kì í ṣe ohun tá a pín méjì ìtakókó yìgì a ní akídù lè bẹ́yì ìtakókó òwò kẹ̀kẹ́ sí ìlú bísínẹ́sì yín so lárúbáwá yẹn ló gbé wọn dé. orúkọ yín bí tẹ́tí ń pè orúkọ yín bí tẹ́tí ń pè o ọjọ́ òkú ni ń ṣe bẹ́ẹ̀ kì í ta wa. tó ẹnbẹ lóhùn náà orúkọ yín bí dẹ́tí ń pè. aleykum salaam wa rahmatulah wa barakatu. ọkẹ́ ọkẹ́ tó. náà náà ẹ ti wà pẹ̀lú wa o. aleykum salaam wa rahmatulah wa barakatu. ẹ kò sọ̀rọ̀ sókè. náà mi yín ẹlẹ́kùn ìbéèrè mi ni pé ẹ̀rí pé wọ́n ní bí obìnrin bá wà nínú menstruation ó hmm. ní orí nǹkan àlejò rẹ̀ hmm. báyà rẹ̀ bá báyà ń gbà rẹ̀ láàárọ̀ àárọ̀ wà fún wákàtí kan hmm. ẹ̀rí pé wọ́n láwẹ̀ ìbàjẹ́ nìyí. àmọ́ tí obìnrin bá wà lọ́jọ́ pé bíi tẹ́ni àárọ̀ yìí ló bá rí menstruation rẹ̀ ẹlẹ́kùn pé àwẹ̀ ni yọmọ ọgbà tó bá ti àmọ̀ káwẹ̀ rẹ̀ ti jẹ́ àmọ́ tí yọmọ ọgbà. gbà so àgbà tó wọn ní tí wọ́n bá àwẹ̀ rẹ̀ bàjẹ́ tàwa ní tọ́ba àdìlá àgọ́ mẹ́wàá àárọ̀ sàárì ti gbó. ẹ ti wà pẹ̀lú orúkọ yín mi tẹ́ ti ń pè. kí ni ìbéèrè yín o. tọ́ títí ọ̀la tí a tún mọ pàdé wa nǹkan ẹ̀fẹ̀ lọ́wọ́ rẹ̀ kí ya subhanaka allahumma bẹ̀rẹ̀ nípa ìṣẹ́ra la ilaha illa anta àti ẹ̀kọ́ àti ìṣẹ́ra salamu alaykum wa rahmatulahi wa barakatuh.